àwọn oníbèrè bèrè pé a nínú tí ẹ̀sìn fi kọ́ wa tá máa fi orí àwọn ọmọ wa òun ni wípé ká máa fi wáàsí ká máa fi rè wọ́n a máa ṣe fún wọn a tún máa plé wáàsí fún wọn. wọ́n ní sẹ́tọ́ bá ti wá dàgbà ṣé àwọn ọmọ kéékèèké ni ọ̀rọ̀ yẹn apply lé lórí ni tó bá ti wá dàgbà ká máa ṣe ìdàkejì ẹ̀ àní rárá o Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ́ so ó sì fi in tó dá òun ló pèsè fún wa kó mọ́ wà á di wípé gbàtà bá dàgbà tán àti ṣe àwọn nǹkan tí ìsìláàmù ń pèsè fún wa yẹn kán bà wá di pé yóò ní wa lára ni wọ́n fi sọ pé àti kékeré láti kí ni o láti kọ kó lè rọrùn fún wa láti kí o láti máa apply nígbà tá a bá di àgbà so n tí yẹn bá tẹ́bá fi kọ́ ọmọ láti kékeré n tá à ń sọ náà ni pé n tí ó bá ti dàgbà n tí a fẹ́ kó yẹ kí ni kó mọ̀ ṣe náà nìyẹn so tẹ́mi bá wá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nǹkan pè láburú láwùjọ yóò ṣe kí ni o yóò wà kéré àmọ́ tá a bá ti ṣe bẹ́ẹ̀ eléyìí mọ̀ fa ọ̀pọ̀lọpọ̀ aburú àti àìfọkànbalẹ̀ ní inú ìlú pọ́lọ. ọmọ wa jẹ́ kí ọmọ orúwà sí ti ọmọ afiri ọmọ wa o torí àáfàá kan náà ló sọ pé ẹni tó bá máa jẹ́ èèyàn láyé àkọ́kọ́ ṣe kí ni o àkọ́kọ́ jẹ́ èèyàn á jẹ́ odidi èèyàn àfa àkànná ló sọ bẹ́ẹ̀ wá sí kan náà ti sọ omi ìparọ́ mọ́ gbogbo wa mọ́ o ó ní ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn ó máa ṣe kí ni o ó máa jẹ èèyàn ẹ àwọn ṣéèkì wa máa sọ pé ká bí pé ṣé tútù la máa jẹ ní àbí bíbọ̀ bíbọ̀ ní àbí díndín àbí a máa sọ di tìǹkó sọ̀tà wá dẹ̀ máa jẹyàn náà ká bẹ̀rẹ̀ látòrí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ àbí ọmọ rẹ̀ àbí ìyàwó rẹ̀ ká kọ́kọ́ jẹ́ hmm? àfáà yìí kan sọ pé ẹni tó bá ń wá owó kó ṣe kí ni kó kẹ́yìn fọlọ́run báyìí ọlọ́run mi ò rí ẹ mọ́ kó wá owó by all means gbogbo ọ̀nà tó bá gbà ní kó fi wá owó tó bá rí owó tán pé ṣé kí ni o kó kọjú sọlọ́run kó mọ kọ́ mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tó bá ti fi yàn ṣoògùn owó tó tọ́ máa pé ká fi wáàsí rí ọmọ wa àwọn wáàsí àfa gidi irú ìjòkó báyìí àwọn àfa súnà ẹ̀hẹ́n òun náà ní ká fi àwọn ọmọ wa a lè fún wa láwọn àpẹẹrẹ ìjọ jímọ̀ lálalẹ́ láàrin nine sí kíni sí ten o'clock bond fm tán báwọn ọmọ ìjòkó ẹjọ gbọ́ tó bá tún di kíni saturday nine títí di kíni di ten lálẹ́ tán bond fm wàá gbà wọn wá sí tó dá ń bẹ̀ ìjòkó ẹjọ gbọ́ tó bá tún di sunday saturday òkè saturday láàárọ̀ èké láàrin eight thirty sí nine tán bond fm dọ́mọ ìjòkó ẹjọ gbọ́ Lagos television NTV eh, six thirty sí seven o'clock tán àwọn apá àti wàá máa gbọ́ làwọn á sọ fún ẹ yẹn o kéde eh, kótó àwọn máa sọ kótó kótó kótó kótó sábà ń sọ àwọn àfa àso à ń ṣe à ń kílẹ̀ rẹ̀ fún wa kó mọ iye wa ni so kọ́lọ́run ẹnìkan kan lọ number two. sàrán ikọ̀ àwọn sùlọ ẹ sọ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ ká ní pé mo mú ọmọ mi lọ sí ilé kí o sún náà sọ́wọ́lé wa kọ́nà mọ̀mọ́lẹ́kọ́ ilé ìkéwù àwọn àbára ẹnìkejì sọ́wọ́dé láti ní kí ọmọ mi wá sáwọn sí mi àbúrò sáwọn sáwọn àlè wa sàlámù àlékún so ìkejì wá dé òun yà fi rẹ̀ ha ẹ̀mọ́ wọn wá sọ̀rọ̀ pé à ilé ìhòòhò lẹ́kọ̀ọ́ láti ilé ṣé wàá lè mọ mi kó lè kí o súnà ẹ̀ kí mo lọ síbi aṣáwọn àfìdẹ̀bá lẹ̀ gba gbogbo ẹ̀ lọ. alhamdulilayi wọn ni ǹjẹ́ ara ìlẹ́kọ̀ọ́ òun ni kí ọmọ kó mọ́mọ́ dọ̀bálẹ̀ kíni kó mọ́ gbìngbàdo bí àwọn àgbẹ̀ nígbà tó bá fẹ́ kí àwọn o ní tá máa pè lẹ́kọ̀ọ́ òun náà ni tẹ́ ìsìlámù bá pè lẹ́kọ̀ọ́ ká mọ́ fúnra wa ká tòdodo ọ̀rọ̀ fúnra wa òun ni pé ká mọ́ dọ̀bálẹ̀ fúnra wa bá ń fúnra wa ìyẹn ò sí nínú kíkí o bẹ́ẹ̀ ni kò sínú ẹ̀kọ́ torí pé ẹ̀sìn ò ká kún ẹ̀kọ́ àwọn nǹkan tí ẹ̀sìn kàkẹ́kọ̀ọ́ òun la gbọ́dọ̀ kà fún ẹ̀kọ́ ká máa kúnlẹ̀ fúnra wa ara ẹ̀tọ́ kan tọ́lọ̀ ti hàn náà pa àgbọ̀dọ̀ mọ́ fi fúnra wa ni so ara pọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ òun ni pé yóò kéèyàn ó tó láàárọ̀ kó tó di pé ẹ̀ káàárọ̀ dájí iṣẹ́ kó jẹ́ òun ni ara ẹ̀kọ́ nìyẹn nínú ẹ̀ kábàárà wa lọ́wọ́ kódà tí bàbá bá bọ ọmọ rẹ̀ lọ́wọ́ ara dáadáa ni ara ẹ̀kọ́ ara yóò tún mọ àwọn méjì tún mọ gbalada ànábì ní ẹnikẹ́ni tí wọ́n gbara wọn lọ́wọ́ ọlọ́run ó mọ ṣàforíjì fún wọn títí tọ́wọ́ wọn méjì ṣe kí o tó fi túká lára wọn ni. ìwọ ọmọ gbàgbé fúnra wa ká mọ kúnlẹ̀ ká mọ dọ̀bálẹ̀ eléyìí àwa yóò bá la kà á fún ẹ̀kọ́ eléyìí ò sí ara ẹ̀kọ́ tí islam mú wa torí pé kádọ̀bálẹ̀ fún ni ara ẹ̀tọ́ ọlọ́run ni ẹnìkan ò kí ń gbà á a fún ẹnìkankan gẹ́gẹ́ bí n tí a fi kì so ọlọ́run nìkan ló nìyẹn tí wọ́n bá wá sọ wípé ọmọ yóò lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ àlọ́ ẹ̀jẹ̀ àwọ̀bòmí ṣé kò kúnlẹ̀ ni ẹ̀jẹ̀ tí wọ́n wọ̀bòmí eléyìí kò ara ẹ̀kọ́ kọ́ leléyìí torí pé islam òye kí ni kò tọ̀ ọ́ ètè lè àwọn àwọ̀bòmí tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ báwo ló ṣe ń bá wọn sọ̀rọ̀ tó bá alágbàlagbà tó ń gba ìlú lọ́wọ́ wọn elé ara hẹ́n ara nǹkan tá a máa fi kọ́ ọmọ ni àmọ́ ká ní pé àwa tó yẹ mú ọmọ wa kúrò nílé ilé ẹ̀kọ́ súnà nítorí pé kò kí ń dọ̀bálẹ̀ eléyìí kò í ṣe bẹ́ẹ̀ o rárá rárá bó ti kó mọ ìdọ̀bálẹ̀ yẹn kò í ṣe ara kíkí yorùbá náà lè sọ pé ìdọ̀bálẹ̀ kọ́ ni ìwà ẹtún wá ti dúró síbẹ̀ pé ìdọ̀bálẹ̀ tún ni ìwà èwo la fẹ́ èwo la fẹ́ gbọ́ so islam sọ fún wa pé ìdọ̀bálẹ̀ kọ́ ni ìwà ẹ so èkó sara kékeré ni ẹ wọ́n lọ ọ̀tá hàn lọ. yorùbá tó bá débò mi kan náà mo ń gbára wọn létí ńkọ kí ló fẹ́ jẹ sí yẹn ẹ yorùbá ló wọ́n kúnlẹ̀ kíra wọn àbí tó bá dé kọ́ńtírì mi tó yẹ pé ìgbà tí làwọn fi máa ń kíra wọn gbogbo àná láti wo ìgbà táwọn kéékèèké mr bone ẹ náà wọ́n fẹ́ kíra wọn kí ló wọn fáwọn ẹjọ́ máa kíra wọn pa pa pa no ẹ ìyẹn náà ńkọ tó lẹ́yìn ká pa gbogbo àṣà wa tì ká tẹ̀lé kí ni ká tẹ̀lé ẹ̀sìn tó bá ń wálé kí oṣù náà bóyá ká ṣe advertisement fún wọn ládùúgbò yìí hmm? wọ́n tó bá ń wálé kí tó dáa tọ́kàn máa balẹ̀ ẹ̀ tó fẹ́ fọmọ ẹ̀ sí ṣé kí n sọ fún yín ẹ́ gbogbo alamọ yahoo street wá sí nọmba fifteen yahoo street darul istikoma hmm? darul istikoma wá síbẹ̀ tó bá ti wá síbẹ̀ má wọrí inshallah ta'ala wàá rí yàtọ̀ lára ọmọ ẹ̀ tó. So, kò jù bẹ́ẹ̀ lọ question lẹ́ẹ̀kẹta tó wà nílẹ̀ ni pé wọ́n ní tí a bá réyàn tó yẹ pé ó ń bá àwọn àfa súnà Imam Bukhari àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣà ń bá àwọn àfa súnà ó ń tẹnu àbùkù kan wọ́n ṣé ká máa wọ́ràn ni kákan káwa náà máa wọ pé ẹ ọlọ́run àfi ẹmọ́ àbí kí ló yẹ káwa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí. alhamdulillah ẹnì kan ò ní máa bẹnu ẹnu àtẹ́lu àwọn àfa súnà àfi ṣe wípé àwọn ìmọ́lẹ̀ kan nínú àwọn ìmọ́lẹ̀ tó náà máa ń tẹ̀ sínú ọkàn èèyàn àwọn kan ti kú nínú ọkàn rẹ̀ wàá wà láyé dìrì kó sì mọ̀ eléyìí ni ó mú kéèyàn máa bú àwọn àfa sunna àwọn afẹ́fẹ́ pé wọ́n gbìyànjú láti protect sunna nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam láti polongo ẹ̀sẹ̀ aráyé ìmọ̀ bú wọn ìkànnì àwọn olùmọ̀ ó ní ìmọ̀ ọbẹ̀nu àtẹ́lu àwọn olùmọ̀ ìjẹran àwọn olùmọ̀ ma mọ̀símọ́mà nǹkan ti poison ni o ẹni tó bá ń bọ́ àwọn àfáàsùn náà oúnjẹ wọ poison ló ń jẹ eléyìí nǹkan tó burú jáì ni àmọ́ tá a wá wò ni ẹ̀rí táburú bá ń ṣẹlẹ̀ wa bá a máa burú. àápàní àbúrò yẹn bá gbára wa bá ṣe mọ ọ̀wá ní lọ síwájú ilé kéwù wọn níbi tí ogun wọn pọ̀ sí kọ́ ẹ pé abákan ṣe kíníkan báyẹn ọwọ́ abẹ́rẹ́ sí ní sọ tiẹ̀ padà wọ́n lù ọ́ o so ò ní rí n tó fẹ́ ṣe yẹn ò ní rí ṣe àmọ́ sọ́nà máa ń bẹ láti ilé tiyín náà sọ pé kò sọ pàtẹ́lẹ̀ kí ni tí ó mú ọ kó wá sagídí táwọn aṣèpè olórí kúkú sọ pé kíníkan ẹ̀ẹ́n àmọ́ ṣàlàyé ọ̀rọ̀ ni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàmú fi jẹ́ kó yé wọn wípé béèyàn bá ń sọrú nǹkan báyìí ní tí ò da ni o báyìí kaza báyìí kaza báyìí kaza. so ẹni tó ń bá lágbára wípé tí n bá sọ lórí tẹlifíṣàn agbára mi ká kò sí tí ó yẹ kí tí ó ṣẹlẹ̀ irú yẹn àá rìkwẹ́sì kóhùn sí kí o kò sọ. àmúwọ̀n tó lẹ́nu débi bẹ́ẹ̀ ìwọ̀n bá bí tí bá lẹ́nu lórí kíni o náà ni ó ti ṣe ìǹkaró àlẹ́mọ́ǹkà nígbà tí aburú ò ní ṣe kíni o tí ò ní tẹ̀yìn rẹ̀ bọ́ tó lágbára ju tó yẹ kíni ní tó fẹ́ ṣe ìǹkaró rẹ̀ lọ. tàbí ṣe ìǹkaró mọ́ǹkà tàbí ti di pé aburú tó kú tó lágbára ju ìta fẹ́ ṣe yìí lọ yóò kíni yóò padà ṣẹlẹ̀ á ṣe kíni á mẹnuro á ṣe ìwọ̀nba tí agbára kíni gbàgbàrà bá ká pàtàkùlọ́ á mọ́sítàtà àwọn tó bá wá níkápá kí wọ́n ṣe ìǹkaró ẹ̀ ádà náà àwọn ṣe kíni o àwọn ni wọ́n dúró wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe alànà àwọn tá a bá ti ní kagbá alànà a máa ṣe kíni ṣe ti àdúgbò wa mọ́ṣáláṣí wa bàbá yìí kíni bàbá bá ṣe mọ́. àmọ́ kẹ́yìn náà ń kó lọ́wọ́ mọ̀ wípé bó ṣe ń bú wọn lọ́kọ̀ọ̀kan yẹn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìmọ̀lẹ̀ tẹ́lẹ̀ ọmọ ń tàn sínú ọkàn ó ṣe kíni o ó kú nínú ọkàn rẹ̀ nìyẹn o tó bá padà ya gbogbo ọkàn di òkùnkùn kọ́lọ́ mọ́ sọ̀kan wà lókùnkùn o. ìbéèrè wípé ìbéèrè ni wọn máa so ó ní tíṣì ní ilé ẹ̀kọ́ kan so parent ọmọ kan wá mú gift wá ó gbé wá fún tíṣà yẹn ó wá sọ fún pé báyìí mo ṣe fẹ́ pín fáwọn tíṣà báyìí báyìí báyìí pín ó ti sọ pé wọ́n ṣe fẹ́ kí wọ́n pín láàrin ara wọn ní school yẹn gẹ́gẹ́ bí wa náà ṣe mọ̀ pé olórí school yẹn ni ó yẹ kó ká wà kó wà inform nǹkan carry along sọ wá lọ sọ fún wọn wá gbé gift yẹn lọ bí proprietor school yẹn òun wá change bẹ́ẹ̀ ni ẹ sọ pé kan pín pé òun method ti tòun lòun máa lò bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ́kọ́ ni pé ṣé kíní yẹn wà òkè then finally pé báwo la ṣe máa ń ṣe Laylatul Qadr. alhamdulillah òbí tó mú nǹkan wá fún àfa fún àfa ilé ẹ̀kọ́ àbí tíṣà ilé ẹ̀kọ́ sọ ẹ̀tọ́ tíṣà náà òun ni pé kó darí nǹkan yẹn padà sí ọ̀dọ̀ ẹni tó ní ilé ẹ̀kọ́ sọ òun ni ó wàá ṣètò bó bá ṣe fẹ́ lírin orí rẹ̀ torí pé láyé anabi sallallahu alayhi anabi ran àwọn kan lọ gba zaka gbà tó dé ó ní anabi zaka tí mo lọ gbà lọ́wọ́ wọn rèé kí n tí wọ́n fún mi gẹ́gẹ́ bí ẹ̀ gífìtì tèmi òun lélẹ́yìí ojú anabi pọ́n anabi change ẹ̀ fún un àwọn méjì ni ò bá rán ọ jáde lọ bẹ̀ ṣé wọ́n fún ọ ní nǹkan kan ni so tí àwọn yẹn náà ò bá gbà wá gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ yẹn ǹjẹ́ àmọ́ òbí yẹn rí bèlè tàbí pò fún wa ní mílíkì àbí nǹkan tó bá wù kó fún wa. so ó túmọ̀ sí pé àtàrà àwọn ìyẹn láyé kí ni láti mọ̀ wọn gbogbo àbùkù tá a bá rí ń bẹ̀ ni àdàgbàdà sí skul dáadáa tó bá fẹ́ wá náà ayé kí ni àdàgbàdà fún wọn wá onópin. náà tó bá wá tako bí ẹni tó ní bó ṣe tẹ̀ tó gbé wá bó ṣe fẹ́ kí wọ́n pin àbùkátà tí ò bá tẹ wá lọ́rùn ká sọ pé ẹni tí ó gbẹ́ ẹ̀bùn yẹn wá ó lọ́ọ́ rí proprietor school yẹn kẹjọ kí ni kẹjọ sọ ní one on one so tó bá sọ one on one tó bá agree ọkàn rẹ ti rántí nìyẹn kọ́ yé kí ni kí wọ́n pin lórí bí wọ́n ṣe kí ni wọ́n bá ṣe jọ agree tí ò bá tẹ ẹni tó gbé lọ́rùn wá tí ò bá tẹ wá tí ò bá tẹ lọ́rùn àmọ́ ẹ̀tọ́ ẹni tó ní ilé ẹ̀kọ́ oníkóyè kí ni òní yóò pin ní àárín kọ́ làwọn àlẹ́ aníbọ̀lá ṣe ń wá ìlàtúlẹ̀ kọ́ ìrọ̀lẹ́ bá ṣe ń ṣe àìṣe bá kankan àti bí sẹ́rí àti ní àṣẹ náà ni àjòkó ńlẹ̀ wa àmọ̀ ṣe kí ni àmọ̀ ṣàdúrà àmọ̀ ètò láwọ́ tìlù quran tó bá ti na nínú àwọn òru yẹn mẹ́wàá gbẹ̀yìn báyìí ìyàwó ayé ṣàní pé èrè ànábì tọ́lọ́mù bá fi mi ṣe kò ń gẹ́ ẹ lẹ́lẹ́tùlẹ̀ kọ́ tìlù kí ni kí n mọ sọ ànábì ni mo sọ pé aláhùnmọ́ ìnàkà àfọwọ́ tó ébọlẹ̀ àfọwà fàáfọ́ àní tó bá ti ní pé mọ́rúbì tó tá a ṣe nu a máa pa àrà gbólóyìn a máa pa ara ẹ̀ lẹ́nu a máa pa ara ẹ̀ lẹ́nu a máa pa ara ẹ̀ lẹ́nu tabalẹ̀ nẹ́fìlà a ti tún abẹ́ ọlọ́run dáadáa ẹni tó lọ́n bá fi ṣe déédéé láti lè kọ́ dín nìyẹn ànábì ní wípé ọjọ́ yẹn láti lè kọ́ dín nìyẹn ọjọ́ yẹn là á máa yí kádàrà àwọn èèyàn padà ní sànàwí yàn lọ́dọọdún kádàrà tí wàá lò ọdún kan tó ń bọ̀ ọjọ́ yẹn láti kọ́ dín nìyẹn òun ni wọ́n wọ́n á bẹ̀ pín so ẹnikẹ́ni tó náà bá fẹ́ yóò mú wa gbìyànjú láti mọ yé kíni láti máa sọ òun láti kọ́dé yẹn kó máa bẹ lọ́run nínú rẹ̀ kó ṣàdúà kó ṣàkà kọ́kọ́rán kó ṣàwọn àbájá ilé wa láti ṣe o àní kóra wa lọ sí mọ́ṣáláṣí ẹni bá fún ní ìwé láti lè kọ́dé pé káwá sí mọ́ṣáláṣí wọ́n rí ọ́nísàmú àgùntàn ọ́nísàmú bẹ́ẹ̀ kó tó gba búrẹ́dì ọwọ́ rẹ̀ wọ́n ti rí pé ẹ̀yin náà kúkú mọ̀ kankan wọn wọ́n fi ha àpòwé nígbà kó máa ṣe tiẹ̀ ní inú ilé rẹ̀ ni ẹ so kò ní tètè kan ti ń wá lọ bìkan jòkó nílé rẹ kò mọ bẹ ọlọrun kọlọrun sì gba àdúrà àwa gbìyànjú kárí pé kàmọ anabi sàlá ọba ti di mẹwàá gbẹyìn yìí anabi sàdámi sára o anabi ó tún okùn sòkòtò rẹ yóò tún dé yóò múra àwọn ìjọsìn bóyá ń sì jọ tẹlẹ yóò tún lékun kọmọ yẹ pé pé àsìkò yìí lẹni àwa máa sùn dáadáa àsìkò tí ọlọrun fẹ yí kádàrà padà sí dáadáa tọlọrun ti sọkalẹ nígbẹyìn òru pé kílẹ fẹ gbẹyìn ni wọn wá ìgbà yẹn ó wá ń hanrun ẹ kí ló fẹ́ kí n fún ọ ní hàn àwọn ìpele irú yẹn ọdún kan tó ń bọ̀ á sun ọmọ lálùbáríkà oorun rẹ̀ ní àlùbáríkà yóò kàn máa sun ní pọn àbí bí pọn mọ́ ní tó fẹ́ ló ṣe kí ni òun ló tọrọ yẹn ká tọrọ tó dáa ẹ fúnra ara wa nínú ilé wa ẹ káti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti ara àtàlà kọ́lọ́n kó gba àdó ẹnì kọ̀ọ̀kan wa wọ́n lọ àwòtá àlà àlà. ṣe idol lọ́wọ́ àti ohun tí ò nǹkan oṣù tí ò ní access àti ka Quran kírun. ń bẹ lára rẹ̀ pé kí ló ṣe so ó lè ṣàdúrà yóò máa ṣàdúrà so àdúrà ṣíṣe kò mú kò bá haidi àti nifas kò bá wí kó tó náà bá wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ kó náà máa ṣe kíni kó máa bẹ lọ́hùn ẹ̀ dáadáa so kó máa ṣe ìbẹ̀ lọ́hùn oríṣiríṣi àdúrà kó máa ṣe so tọ́lọ́n bá ní pé ọjọ́ yẹn bá jẹ́ ọjọ́ ẹlẹ́tùlùkọ́ dìrì in tó ń fẹ́ ní dáadáa ọlọ́run ó sì kíni ọlọ́run ó ṣe fún un àmọ́

ó wá ṣe dandan láti kọ́dírì ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run lè fún ni tó ń fẹ́ ọ̀nà kejì ọlọ́run lè fi lé aburú jìnnà fún un pé à tó lè yí bá tẹ̀ lọ́wọ́ aburú yóò ṣe kíni aburú kan pọ̀nà yóò ba orí yẹn jẹ́ kọ́lọ́run fi lé aburú jìnnà ọ̀nà kẹta tó lọ́mọ fi ń gbàdúrà wa òun ni kọ́lọ́run bá wa fi pamọ́ di ọjọ́ àlèkèyàmọ̀ kó fi ṣe dáadáa fún wa lálèkèyàmọ̀ ṣé ọ̀nà mẹ́rin tó máa ṣàdúrà dájọ́ òun tọ àwa ni ká ní ìfọkànbalẹ̀ lórí àdúrà tí a bá ń ṣe sọ kásíra kárí pé a mísì òru kankan láti twenty one láti twenty tó ìgbà táwọn òkè parí kárí pé a mísì òru kankan à ń bẹ lọ́n à ń bẹ lọ́n ẹ́ à á ṣe déédéé ẹ̀ láti lè kọ́ dìrì yẹn pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì gba àdúrà ẹnì kankan wa. ṣe ara la ìlà ìlà ń ta ṣàzọkọ àtúwèrè ẹ jẹ́ ká.